ẹ̀jẹ̀ náà níbi àgbé àwẹ̀ fún ẹ̀jẹ̀ olóra pátá ògo ògo ògo fọ́jà ìgùntàn tó gbà mí. afia. Toyin lọ. 朋友。